ìkúnlẹ̀ abiyamọ o ó ṣe o inú àgbàrá ìjẹ̀ ni wọ́n ti gbé òkú ọmọdébìnrin ọmọ ọdún mẹ́tàdínlógún kan tí ọmọ yahoo yahoo fi tipátipá bá ní àjọṣepọ̀ ní ìlú ìlọrin ẹ̀yin òbí àti ẹ̀yin alágbàtọ́ ẹ máa kíyèsí àwọn ọmọbìnrin yín o ilé ayé ń polúkúrúmuṣu ilẹ̀ ń pòòrì bí ènìyàn bá jẹ orí ahun tó bá débi tí ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ yóò sunkún bíi tótó ìṣẹ̀lẹ̀ yìí ló ṣẹlẹ̀ ní ìlú ìlọrin ọkùnrin kan tí wọ́n fura sí ló fipá bá ọmọdébìnrin kan lò pọ̀ títí ẹ̀mí fi bọ́ lára rẹ̀ isaac ọdún ayọ̀ ni wọ́n sọ wípé ó fi tipátipá bá ọmọdébìnrin kan lò pọ̀ dojú ikú òtẹ́ẹ̀lì kan ni wọ́n ní ọkùnrin tí wọ́n fura sí yìí ló ti fi tipátipá bá ọmọdébìnrin yìí ní àjọṣepọ̀ ọmọdébìnrin náà tó jẹ́ ọmọ ọdún mẹ́tàdínlógún ló fi kì í mọ́lẹ̀ tó sì fi tipátipá bá a ní àjọṣepọ̀ iléeṣẹ́ akọ̀ròyìn wọ́n yọjú sí mọ̀lẹ́bí olóògbé náà ọ̀gbẹ́ni àti arábìnrin stephen gbénga mákànjúọlá tí wọ́n ń gbé ní pipeline ní agbègbè gàákàndí ní ìlú ìlọrin láti mọ̀ bí ìṣẹ̀lẹ̀ náà ṣe ṣẹlẹ̀ àti bó ṣe wáyé nínú ọ̀rọ̀ tí ìyá olóògbé náà tó bá àwọn akọ̀ròyìn sọ níṣe ni ìyá ọmọdébìnrin náà ń sunkún bíi to tó sì ń kígbe wípé oró ńlá ni wọ́n dá òun ọmọ yìí lòun ti lérò yìí pé yọ yọ òun nínú ìyà àti làásìgbò àti wípé ọ̀nà tó lágbára ni òun fi bí ọmọ yìí kò yẹ kí wọ́n dá òun lóró bí irú eléyìí ìyá ọmọdé náà tẹ̀síwájú wípé ọmọ méjì ni mo bí ọkùnrin kan àti obìnrin kan ṣùgbọ́n èyí obìnrin yìí ó wáyé pẹ̀lú ọ̀nà tó lágbára iṣẹ́ abẹ ni wọ́n fi gbẹ̀bí mi nígbà tí mo bí fún odidi ọjọ́ mẹ́ta n ò jára ayé bẹ́ẹ̀ ni n ò jẹ́ èrò ọ̀run ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run ni òun wà kódà àwọn kan ti lérò yìí pé òun ti kú bàbá ọmọdébìnrin yìí ó tiẹ̀ ti kọ́kọ́ fẹ́ sọ ní ká sì máa wò ó nítorí wípé kò sẹ́ni tó mọ̀ bóyá ọmọdé náà yóò yè tàbí kò yè ṣùgbọ́n fún nǹkan tí ọmọ yahoo tí wọ́n fura sí yìí tó ṣe yìí ó dá òun ní egbò àdá gbogbo ìgbà ni mo máa ń sọ wípé ọmọ tó kú yìí àti ẹ̀gbọ́n rẹ̀ ni yóò yọ wá kúrò nínú ìyà tí a wà tí a ó sì wà nínú ìgbádùn nígbà tí wọ́n bá rọ́wọ́ họrí ṣùgbọ́n o ó ṣeni láàánú wípé ayé dá mi lóró lóòótọ́ ó ti ṣẹlẹ̀ báyìí ṣùgbọ́n ohun tí à ń fẹ́ ni ìdájọ́ òdodo nígbà tí bàbá olóògbé náà tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ó ṣàlàyé pé láti ìgbà tí ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ lòun ti ń hùwà bí aláǹgànná tí òun sì di aláìlérò láàrin ìlú pẹ̀lú bí òun ṣe ń rìn káàkiri jànàjànà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó sọ ọmọ mi pàdé ọmọdékùnrin ọ̀hún níbi tí wọ́n ti lọ ṣe lẹ́sìn ìgbáradì fún ìdánwò jáǹpù ní ọjọ́ tó ku ọ̀la tí yóò kú wọ́n sì gba nọ́mbà ara wọn ọ̀gbẹ́ni mákànjú ọlá ní tí kò bá ṣe ti kú yìí ọmọ mi kò bá ti wà ní ilé ẹ̀kọ́ gíga kwara poli. láti kọ́ ẹ̀kọ́ nípa ìmọ̀ sáyẹ́ǹsì ìyẹn science and lab technology mo kìlọ̀ fún òun àti ìyá rẹ̀ wípé kí wọ́n má jáde nínú ilé ṣùgbọ́n wọn ò gbọ́rọ̀ sí mi lẹ́nu nígbà tí mo lọ sí ibi iṣẹ́ tán ni mo ṣàdédé fura mo sọ fún ẹ̀gbọ́n rẹ̀ wípé kó lọ wo ìyá àti àbúrò rẹ̀ nínú ilé nígbà tó délé kò bá àbúrò rẹ̀ nínú ilé ó bi ìyá rẹ̀ léèrè wípé níbo ló lọ ìyá sọ wípé òun ò mọbi tó lọ bàbá náà ṣàlàyé pé ṣàdédé ni òun gba ìpè aburú kan láti àgọ́ ọlọ́pàá tó wà ní a division ní ìlú Ìlọrin wípé àwọn kan ti ṣekú pa ọmọ òun òun lọ sí àgọ́ ọlọ́pàá òun sì béèrè wípé kí wọ́n mú òun lọ sí ibi tó wà wọ́n mú òun lọ sí ilé ìgbókùpamọ́sí òun sì rí ọmọ òun ẹ̀jẹ̀ ló kúnlẹ̀ àti wípé báwo ni ẹ̀jẹ̀ ṣe lè kún orí ìbùsùn àti ilẹ̀ẹ́lẹ̀ fún ẹni tó ṣẹ̀ṣẹ̀ mọ ọkùnrin ìdájọ́ òdodo là ń fẹ́ láti ọ̀dọ̀ ìjọba ṣáájú ní ọjọ́ ẹtì ọjọ́ kìíní oṣù kejìlá ni wọ́n wọ afurasí ọ̀daràn náà Isiaq ọdún ayọ̀ wá sí ilé ẹjọ́ májísírèètì kan tó wà ní ìlú ìlọrin ní ìpínlẹ̀ kwara fún ẹ̀sùn ìfipábánilòpọ̀ àti ìpànìyàn agbèfọ́ba inspector abdullahi sanni ló ṣàlàyé bí ẹ̀sùn náà ṣe jẹ́ ní kóòtù ọ̀hún sọ yé pé afurasí ọ̀daràn yìí ó hùwà burúkú náà nípa títan ọmọdébìnrin ẹni ọdún mẹ́tàdínlógún ọ̀hún lọ sí ilé ìtura kan tó sì kì í mọ́lẹ̀ tó fi tipátipá bá a ní àjọṣepọ̀ títí ọmọ náà fi kú ó tẹ̀síwájú pé lẹ́yìn ìṣẹ́jú márùndínlógójì tó mú ọmọdébìnrin náà wọ yàrá òtẹ́ẹ̀lì ọ̀hún ló sá jáde tó sì fẹ́ máa sá lọ ṣùgbọ́n àwọn òṣìṣẹ́ òtẹ́ẹ̀lì ọ̀hún wọ́n rá a mú tí wọ́n sì tẹ̀lé e wọ inú yàrá nínú àgbàrá ẹ̀jẹ̀ ni wọ́n bá ọ̀dọ́mọdébìnrin tó mú wọ yàrá yìí tó sì fi tipátipá bá a ní àjọṣepọ̀ títí tó fi kú Ṣán ní wípé nígbà tí ìwádìí ń lọ lọ́wọ́lọ́wọ́ ni ọdún ayọ̀ sọ fún àwọn ọlọ́pàá pé lóòótọ́ lòun bá ọmọdébìnrin náà lájọṣepọ̀ kó tó di wípé ẹ̀jẹ̀ jáde lójú ara rẹ̀ àti wípé iṣẹ́ yahoo yahoo ni òun fẹ́ lò ó fún. adájọ́ Mohammed Dasuki ní kò tí ì sí ààyè fún àlàyé kankan òun ò sì lè fàyè gba béèlì rẹ̀ fún afurasí ọ̀daràn náà ó ní kí wọ́n taari rẹ̀ lọ sí àhámọ́ ìjọba níbẹ̀ ni kó ti lọ́ọ́ máa gbatẹ́gùn títí ìgbẹ́jọ́ yóò tún fi wáyé lọ́jọ́ kejìlá oṣù kejìlá ọdún twenty twenty three ẹ̀yin òbí ọlọ́mọ ẹ fura o ayé ń polúkúrúmuṣu bẹ́ẹ̀ ni ilẹ̀ ń pòòrè ó ṣeni láàánú o nínú àgbàrá ẹ̀jẹ̀ ni wọ́n ti bá òkú ọmọdébìnrin ọdún mẹ́tàdínlógún lẹ́yìn tí ọmọ yahoo yahoo tó fi tipátipá bá a ní àjọṣepọ̀ nílùú ìlọrin